والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وما بوا مسلمين ليرين قالوا نجوسين فون قالوا نجوسين ما في يوم pẹ̀lú gbígbóhùn rẹ̀ sókè pé allahu rabbul alamin allah ọba gbogbo àgbáńlá yìí ọ̀nà lèmi ń jọ́sìn fún tó bá bí ọ léèrè kí nìdí abájọ tó fi jápọ̀ nìkan ni wọ́n ń jọ́sìn fún ọ̀ máa jọ́sìn fún ẹlòmíì tàbí nǹkan míì wọ́n sọ pé torí pé dá ọ. òun náà lọ́ba tí ń tọ́jú rẹ pẹ̀lú àwọn àdẹ̀rà rẹ tó pọ̀ wọn lólu ààrẹ tó ń sìn yìí ń bọ gangan lọ wà ọsọpọlọ ẹlẹ́dàá mi tí mò ń sìn wọn bẹ lókè ju gbogbo nǹkan lọ tí nǹkan kan ọ̀gá jù lọ. tó bá bí ọ léèrè pé ọwọ́ ọba tó ń sìn tó pè lẹ́lẹ́dàá gbogbo nǹkan ìjà àwọn kí ló fi dá àmàdé àwọn kí ló fi dá àmà tó fi máa ń fò lọ ìjọsìn fún dá wọn lóhùn ike tí a máa ń rìn lọ tí a kan ìgbẹ́ rà fún mi atúntẹsẹ̀ márùn akàngbẹ́ màálùú atúntẹsẹ̀ márùn akàngbẹ́ àgùtàn lọ́dọ̀ gbogbo onílàákàyè ìgbẹ́ màálùú tá a kọ́kọ́ kàn lọ́nà wọ́n sàmì sí pé màálùú ń bẹ màálùú sì ti gbabi tá a gbà kọjá kọjá rí ìgbẹ́ ràkúnmí ta kàn ọ̀nà tọ́ka sí pé ràkúnmí bẹ ó sì ti gba ibi tá a gbà kọjá bẹ́ẹ̀ náà nìgbẹ́ àgùntàn ṣé sámà àtìlẹ̀ àwọn òkè àwọn òkun àwọn òkun ńláńlá àwọn agé àwọn arúgbìn àwọn ewéko àwọn èèyàn àwọn ẹranko oòrùn àti òṣùpá káwọn eléyìí ò tó tọ́ka tẹni tó ṣẹ̀dá o wọ́n tó láti tọ́ka tẹni tó ṣẹ̀dá o wọ́n tó láti tọ́ka tẹni tó ṣẹ̀dá o torí olúwa ẹlẹ́dàá wa ń bẹ o pẹ̀sẹ̀ dìgbà tí a bá rí nǹkan tá a ní ń bẹ kó tó di pa àgbà pé ń bẹ wọ́n bẹ nínú nǹkan tí ń bẹ tá a lè rí ó wà nínú tí ń bẹ tá a lè rí báwa ti ṣe máa yí tá a jẹ́ èèyàn amọ̀kóló ẹlẹ́dàá wa fẹ̀mí sí wa lára ìdínú tá a fi sí ìjọkan nínú àwọn òkú ẹ̀mí tó lọ́wọ́ ti sí wa lára ṣáájú tiwa àti láyé ìgbà tiwa àti tá a bá sí má kò sẹ́dá tó máa bi tẹ́mi wà lára kò sì sẹ́dá tó fojú gánni rẹ̀ rí ẹnìkan ọ̀mọ́rú àwọ̀ wo lẹ́mí ní bóòlù ẹ̀mí ti ṣe wúwo lára tó tá a bá wọn lórí òṣùwọ̀n kò sẹ́ni tó mọ̀ síbẹ̀síbẹ̀ gbogbo wa gbà pé mi bẹ àìfojú gánìẹ̀ kò jẹ́ àsọ yìí pé kò sí torí ẹni tó bá sọ pé kò sẹ́mi láàrọ̀ òun òun ti ń bẹ láyé gbogbo èèyàn rọra yẹ ẹsẹ̀ kó lọ́dọ̀ rẹ̀ pé ọkùnrin yóò obìnrin yóò orí rẹ̀ ti dàrú torí ẹ̀ àìrí Allah kò túmọ̀ sí kò sí Allah ìrẹ mùsùlùmí Allahu làwọn ń sìn olúwa ni wọn máa umiru illa liya'budu Allaha mukhlisina lahud-din a ò pa yín láti pẹ̀lú nǹkan kan bí èsì kẹlẹ́ máa jọ́sìn fún Allahu lónìí kan kẹ́sì máa sàkọ́ mẹ́sìn yìí kẹ́ máa ṣe fún un. sọ́ra o fáwọn àìgbàgbọ́ táwọn orí rẹ̀ ìsàlẹ̀ lọ́wọ́ à òkè lẹ́sẹ̀ rẹ̀ wà tí wọ́n ń gbé káláyè sí o àwọn tí ọpọlọ wọn dorí kodò bí àdán bí orí àdán tó ń sọ pé mi làwọn ń sìn ẹ̀mí ìwò ni dèrò yín sìn ṣé ẹ̀mí tẹ̀dá tó lù ádá ni àbẹ́mi ta ni táwa lẹni náà tẹ̀ ń sin ẹ̀mí rẹ̀ ó túmọ̀ sí kọ́ sẹ̀bọ̀ nìyí nítorí pé gbogbo nǹkan tó bá ti yàtọ̀ sí Allah ohun tí Allah dá ni ọ̀sẹ̀bọ nìyí ẹ̀yin náà yàtọ̀ sáwọn ọ̀sẹ̀bọ gbogbo. ọ̀yà wa lẹ́nu nígbà tẹ̀mí ò sí jahannam torí ẹ̀ màkútẹ́ bá kú lórí ń tẹ́ wá jahannama tààrà ni. olú ẹlẹ́dàá kọ́mẹ́sì àwa lọ́nà o Allahu lọ́ba tá à ń jọ́sìn fún Allahu lọ́ba tó ní wa Allahu lọ́ba tí ó pa wa. Allahu lọ́la àlùjáná ń wá Allahu lómi iná a fẹ́ abẹ́ pẹ̀lú àwọn orúkọ rẹ̀ eléyìí tó ṣe kọ́ rẹwà jù àtàwọn àròyìn rẹ̀ tó ga jù kọ́dà kọ́fà àlùjáná ti kẹ́ wa kọ́gbà wa kọ́là wa níbi iná ọ̀nà tí wọ́n tọ̀ tí wọ́n fi má lórí ojú ọ̀nà náà ẹni tí ó wa kó lójú kọ́dà ká tiẹ̀ ma ká má mà nípa rẹ̀ láéláé subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu